Lizzy wá wá wá wá. Why you are not playing the game on my phone? Tell me. What's the name lórí bọ́bá? Mo ń gbọ́ yín. Tàwa your ló wá jẹ́yìn ọba ìwọ náà. Àṣàtàlẹ́ àlọ́ plant mo ní by ọmọ yìí o. ìròyìn padà wà wájú mi. tó bá jìnnà ẹ̀ máa pè yín tẹ́tẹ́ bá ti dẹ́nu ọ̀nà kẹ́tẹ́ bẹ́ẹ̀ lè wọlé. Lizzie, Lizzie kí ni mo ṣe? Lizzie, kí ni mo ṣe fún ẹ? kí ló tó pé má mi ìgbúlégbúlé kankan má mi ìgbúlé kí ni mo ṣe fún ẹ bísí kí ló tó ló rojọ́ mi ládùúgbò ẹ kí ló dé kí ló tó ló rojọ́ mi ládùúgbò ẹgbẹ́ mo fi mi pa ẹ́ mo fi yà jẹ bísí tó jẹ́ pé nǹkan tó wọ ẹ ló ń jẹ nǹkan tó wọ ẹ ló ń jẹ bísí wọ́n ní kó sọ pé tó tó ti dẹ́nu lé mi mi ìra ń dárí bàtà mi ìra fún ẹ. Ah!

ṣé o mọ iye aṣọ ní last week ibi ṣé o lè ka iye aṣọ ṣé o lè ka iye ṣé o lè ka iye aṣọ tí mo ṣì kò fún ẹ ṣé o lè ka ẹ. ó dá mi lóhùn mo fìyà jẹ mi raṣọ fún ẹ mi ra bàtà fún ẹ nísìnyí ah Ọlọ́run ah ìbùkún òun ṣe wá fẹ́ ṣe kí ni a fẹ́ ṣe tó fẹ́ tẹ̀ mo bí dúró lé mi lórí kí ni mo fẹ́ ṣe tó fẹ́ tẹ̀ ní èèyàn lọ́rùn. ó parọ́ nísì. ti ẹ̀ ní torí eléyìí tó sọ tá a mọ̀ ẹ bá àmọ́ ẹ tó tún máa ṣe lọ́la àmọ́ ẹ tó máa ṣe lọ́la nísì nísì mo fi ọlọ́run bẹ̀ ìtàn tí bá mi ṣe nílé tó gẹ́ mo bẹ̀ ẹ́ ni mo bẹ̀ ẹ́ ni nísì èmi ló máa jáde lé mi òdi ọ̀la o ẹni tí òun rí báwo ló ṣe máa parọ́ mọ́ ẹ òun sọ fún pé irọ́ ló pamọ́ ẹ irọ́ ló pamọ́ ẹ kí ìpè kó wá sọ lójú ẹ mi gbọ́ ẹ nísì tó bá wá tó sọ lójú ẹ kí ló máa ṣẹlẹ̀ nísì tó bá wá ẹ lọ mo ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ni máa ṣe bẹ́yìn náà ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ṣọ́ lè bá yín sọ̀rọ̀ kí ló dé Lizzie ta ni ẹni tó ń bá sọ̀rọ̀ ládùúgbò. mi ò bá ní kókó sọ̀rọ̀ ládùúgbò yìí ọlọ́run mi ò bá sọ̀rọ̀ mi ò bá ní kókó sọ̀rọ̀ ládùúgbò yìí ilé ó parọ́ mọ́ mi ni ó parọ́ mọ́ mi mi ò sọ̀rọ̀ ní kankan. ó ń parọ́ mọ́ ẹ Lizzie Lizzie ó ń parọ́ mọ́ ẹ kí n pè ó parọ́ mọ́ ẹ o ò sọ fún wọn pé mo máa ń febi pa ẹ́ lísì láti ọdún tó ti láti yọ ọjọ́ tó ti dénú lé ọjọ́ wo ni mo bu ọbẹ̀ fún ẹ ṣé mi mo máa ń bu ọbẹ̀ fún ẹ ṣé mo mọ nǹkan tẹ́ ń jẹ nínú kíṣìn mo mọ bẹ́ ṣe ń bu oúnjẹ èmi gan tí mo wà nílé tí mo ń ṣiṣẹ́ gbogbo nílé ẹ̀mélòó ni mo ń jẹun lójúmọ́ ẹ̀mélòó ìwọ náà dé mọ̀ pé mi jẹjẹ kan lọ ẹni dẹ̀ ń jẹun ní gbogbo ìgbà tó wù yín ẹ̀kọ́ tí má máa jẹun gan ìgbà wo ni àbí àbí alẹ́ wọ́n já fún bo ni mo ti fi ebi pa ẹ́ nísìnyí ṣé tinú lè bá sú ẹ kí ló tó sọ fún mi pé o ti fẹ́ máa lọ. bọ̀ nísìnyí tó bá sọ fún mi pé o ti fẹ́ máa lọ má jẹ́ kó máa lọ kò yẹ kó wà lọ máa rojọ́ mi ṣé mo dì ẹ́ mọ́lẹ̀ kí ni mo sì sọ fún ẹ lálẹ́ àná kí ni mo sọ fún ẹ mo ní pé tó bá ń lọ kí ni mo sọ fún ẹ lálẹ́ àná mi gbọ́ ẹ mi gbọ́ ẹ mi gbọ́ ẹ. tó bá padà wá kí ni mo ní o máa ṣe mo ní tó bá dẹ̀ ti ń kọ́ṣẹ́ kí ni mo ní pé kí ni mo sọ pé gbogbo nǹkan tó bá ń ṣe fún ẹ ṣé mo ní mo máa stop ẹ ẹ kí ni mo wá ṣe fún ẹ nísìkò dáa nísìkò dáa ó ní ń parọ́ mọ́ mi ní ọlọ́run. Ah, ó dẹ̀ lójú ó dẹ̀ lójú pé kí n pe ẹni yẹn ó wọlé wá láre mo fẹ́ ran iṣẹ́ nísìtẹ́ ni ẹ bá wọnú lé tó bá sọ pé lóòótọ́ ni kí ni kí n ṣe fún ẹ kí n lé ẹ kúrò nìyẹn bá sọ pé lóòótọ́ ló ṣe kí lé ẹ kúrò ó ti tán màá sẹ́ẹ̀dì èèyàn kan sẹ́ nọ́ọ̀bù èèyàn kan sẹ́ lórí fóònù sí kó bá mi pè kò sí wàhálà ó dá ẹ lójú ó dá ẹ lójú nísìnyí nígbà dá ọ mi ìran ẹlẹ́kùn sùn kò ní ojú ẹ̀ mi ìran ẹlẹ́kùn sùn ìran ẹlẹ́kùn sùn ìgbà tó ń ṣe ṣo sọ fẹ́ níbọ̀dì ṣé o anybody. mi ò sọ yín kankan anybody mi ò sọ yín. kò sẹ́ni kankan tó máa ń bá ṣe ládùúgbò yìí kò sẹ́ni kankan tó máa ń bá ṣe. sọ̀rọ̀ nípa ẹ̀rín ládùúgbò yìí. lizzy ẹ̀yin ara lé ẹ̀ ń wò mí ràn ó sọ̀rọ̀ mi fẹ́yàn kankan ládùúgbò o ṣúọ̀ o ṣúọ̀ o lè fi anything búra ẹ̀ o bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ wa ta ló wá máa ń fìyà jẹ ta ló febi pa ẹ. kò sẹ́wọ̀n tó febi pa mi. ó dá ẹ lójú. thank you bá sọ pé gbogbo nǹkan ni ní sì rẹ́rìn sí ṣé bá sọ pé láàrẹ lọ́lá lọ́lá lọ́lá lọ́lá wá wá wá fi ṣe yẹ̀yẹ́ wá wá wá wá ṣé bá sọ pé lọ́lá ṣé bá sọ pé gbogbo nǹkan ni ní ó sọ tí ní sì bá ṣe nǹkan tí ò dáa ara rẹ̀ rìn tó bá ṣe tó burú. Ayami, àyà mi ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀. ṣé tán ara ní ti máa ń gbọ́n. ṣé tán ọ̀yà pẹ̀lẹ́ ọ̀yà pẹ̀lẹ́. Dọ́yì dọ́yì dọ́yì. Àyà mi yára ṣayé. Ọlọ́gbẹ́ aláṣẹ ìyàwó mi. Àyà mi, kí wá ké ni? Ah, ah, ah yeah. ti pa ṣé o ti pẹ́ bí ìyàbá bá mọ̀ pé ọmọ tó ń mú ti ra bí ọmọ ló ṣe máa ń ṣe sí yàn pé bí ìyáálé yàn ṣe ń ṣe sí bí yàn ṣe máa ń mọ̀ nìyẹn ara tó ń gbé celebrity gbé nìyẹn lẹ́rìí fún wọn ọ̀yà láàbẹ̀ láàbẹ̀ sábẹ̀ yóò ti gé mi báyìí. ẹjọ́ Lizzy wọ́n ní kí ni mo ṣe ẹjọ́ ẹgbẹ́ ni ẹ kó Lizzy give me back. Ah. Ó yá mú dọ́nàtì yẹn kó ṣáájá lójú mi ṣáájá lójú mi báyìí ah.